الخطبة في الأسبوع الأول من رمضان الحمد لله الذي شرع الصيام ويسر ما صنع فيه من الآخر وجعل صوم رمضان أحد أركان الإسلام آمده سبحانه على ما له من عصيم الجود والإحسان وأشكره أن بلغنا شهر رمضان وأشهد أن لا إله إلا الله وأدعو لا شريك له له الأسماء الحسنى وصفات الكمال وأشهد أن محمدا عبده ورسوله خير الخلق ناجا وحسنهم خلقا وأكرمه سجية وعاصم به من نبي عميد الخصار صلى الله وسلم عليه وعلى آله وأصحابه خير الصحب وأكرم حال وسلم تسليما كثيرا أما بعد فيا أيها الناس اتقوا الله واتبعوا هداه فقد أفلى عبد راقب الله وتقاه وسارع إلى الفرار من موجبات غضبه ولأحسن بأسباب الرضاخ وجه وجه جابت لأمره واستجابة لأمره الذي به وصاه وكان من الموجودين بأنواع تقريب قال الله تعالى ماذا أعوذ بالله من الشيطان الرجيم

بارك الله لنا ولكم في القرآن ونفعنا وإياكم بما فيه من الهدى والبيان أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين والمؤمنين من كل ذنب وتوبوا إليه واستغفروه وجهوه ورجوه إنه ثواب رحيم وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين أدعى أصحاب الله لينا ترى اللي يكون كاتب فور يسلم على محمد صلى الله عليه وسلم ẹni tí ìkẹ́ àtàlà ń bẹ́ fún ìkẹ́ ọlọ́run ọlọ́run ó máa bá ìjíṣẹ́ ńlá Muhammad àwọn sàábà ìkẹ́rà náà bá ní kẹwọn gbogbo ẹni tó wá tó pe sọ́nà ọlọ́run gẹ́gẹ́ bọ́lá ń sì fi rán àlẹ́bí wa ọlọ́run máa bá ní ṣe ìkẹ́ àtìjẹ fún wọn. lẹ́yìn ilé àwọn àgbà wa àgbà tí wọ́n ní orípa ẹ̀ ọ̀ní láti ṣe abdulbasi muhammad náà bá ní kẹwọn wọ́n lè dáríjì wọn àti gbogbo òkú mùsùlùmí àwa náà lọ́n jẹ́ àti dáadáa bá wọn. a kó oríire gbogbo àwa ẹlẹ́sìn islam òní ni. jimá àkọ́kọ́ nínú Ramadan ọdún yìí ọba tó ní á rí ìbẹ̀rẹ̀ rẹ̀ báyìí ìyọrí rẹ̀ náà wá Ramadan na fún wa o á jẹ́ kan nínú ẹni tí ó jèrè gbígba àwẹ̀ náà. a dúpẹ́ fún ọlọ́run nípa pé ọjọ́ tá à ń retí níjẹjọ àtún tẹ́wọ́ sọ́nà pé ọ̀mọ̀dáná nàìjíríà bá wa láyé ẹnu ìjọjọ sóyè ọlọ́run lọ́mọ ẹni tí ilẹ̀ ọlọ́run láwọn làwọn máa iye ẹni tí ilẹ̀ fi kó àbùkù bá ọlọ́run nítorí pé wà ní ní ní ilẹ̀ ti àbùkù bá ilẹ̀ tá a wà Ndị náà májẹ̀mú mẹ́ta rẹ lọ́rùn lọ bá wa ṣe lórí ilẹ̀ ọlọ́run ní fi ha ta ya wà fi ha tàbí ma túnà wà ní ní á túnra ọlọ́run lórí ilẹ̀ yìí bẹ̀rẹ̀ ti a ní èrò pọ̀jọpọ̀ lọ ẹ lọ mú ọkọ̀ mi ìwà ilẹ̀ yìí lọ jẹ àwọn tó lọ àwọn tá a tó ń bọ̀ yóò tó gbà wá ẹni ilẹ̀ ti kábùkù bàbá láti gbébò àwọn àbẹ̀ ọlọ́run oṣù rọ̀mọ̀dánà yìí. ní ẹni tí ó ire ń bẹ̀ ọlọ́run fi á sí. Àyà tí wọ́n mú wáyé, á àyà náà, ọlọ́run ti dùn wá ní pọ̀. Àárọ̀ àyà náà ní oṣù láti kọ̀ọ̀bà. Àyà méjì ni. Ọlọ́run ó ṣàṣe pé rẹ̀ síbẹ̀. Bọ́dà oṣù lè láàrin náà ṣe iná rẹ̀ yìí. Olùwà ní ìbà ṣe rògbòmù rábùgbòmù nìra náà tí ò ní níhù wárí ìwá ní wájà náà tí láwọn náà fi hànà iye mọ́ kí wọ́n. Hájú ìdí nà iná láàrin ìdàrú àjẹrò ní àṣírò aláhàkùbà aláàmẹ́yẹ̀bà sínú húnmọ́ra bòbóló ọlọ́run ọba wọn èyí ò ní àwọn amóhùnmìnì gbogbo ọlọ́run ọba wa nígbà sínú húnmọ́ra bòbóló nìra ọ̀nà tí èmi níhù ó dùn wọ́n nínú pẹ̀lú kẹ́kàn látọ̀dọ̀ rẹ̀ títẹ̀ bá ti ṣe dáadáa báyìí. wá ní àti ìyọnú wájà náà tí àtàlìjẹ́ náà ọlọ́nilá ọmọ òfin àná ìmọ̀ òkè ìmọ̀ ọmọ jẹ́ ìbẹ̀rẹ̀ tí ó mọ̀ bá wa gbégbére ọláwọ̀ tí ìdúró olùwàmíkọ́ọ̀lù di ìrọ̀fín ha àbàdá ìbẹ̀rẹ̀ àmà gbégbére ẹ lè gbìyànjú ṣáàdìjẹ náà hmm. nínú oṣù yìí èèyàn ọ̀gbà gbìyànjú bẹ́ẹ̀

lẹ́yìn ọba tó wà jẹ́ náà ah, ọ̀rẹ́ rẹ̀ ọ̀dá sí ọba wọn dùn wọn ní pẹ̀lú kẹ́kẹ́ látọ̀jú ẹ̀ wọ́n lè wá ní àti ìyọnú ọjà náà tí àti àlùjẹ́ náà mọ́ òfin

tí onye ní nǹkan ń da tí ń jẹ ikú ara mọ̀ tí ìláyọ̀ lè ọyá kú tó ń bọ̀ ọlọ́run rárá tá bá ti kú báyìí ọlọ́run ọ̀pá wálé ní iṣẹ́ rí o ikú kan ṣoṣo dáadáa ọ̀nà mọ́ ti wà onye ní ọlọ́run ọ pàṣẹ pé kí wọ́n mú ikú wá nígbà ẹ̀rù bá ń wà yìí ó tún lè ní ìṣe wọn tí pé nǹkan tí wọ́n wá fọ́ afiṣẹ́ àlàfo àwọn ọmọ àlìyẹ náà àtàwọn ọmọ náà. ẹni tí wá níyọ́ tó láwọn ọ̀fọ̀bẹ lé lọ́wọ́ kó dúnbú ẹ̀ mo lànà nìyáyá àná o lọ sálámù sí àmì yáyà anábì Ìsá fúnra rẹ̀ lọ sálámù sí fúnra rẹ̀ ṣùgbọ́n ti yáyà ọlọ́niwọ̀ sàlámù ní àléhì yàwó mọ̀ wùlídà wàyàwó mọ̀ ìyàmóòtù wáyàwó mọ̀ àyíbọ̀ aṣọ àyà ọlọ́lára àti àwọn ọmọ ẹgbẹ́ ànábì yáyà ah, ọgá ọgbà ní ìjọsìn ọlọ́nìjọba àlàáfíà wa ma máa bà wọ̀yá mọ̀yà mọ́ọ̀tù ọjọ́ tí ó tó kú àlàáfíà àwọn ọlọ́wọ́n ma bà wọ̀yá ọmọ yìí aṣọ òkú dìde anábì òun ló sálámù sí rẹ ó ní sàlámù àláyà òun ní ọ̀yàwọ́mọ̀ àmóòtù ọ̀yàwọ́mọ̀ ogbó aṣọ àyà aṣọ ọlọ́run náà ní sálámù ṣùgbọ́n tí ọlọ́run mímọ́ rẹ̀ ń lọ sálámù sí a a wà láàyè tá a fi lè ṣàtúnṣe iṣẹ́ wa sí dáadáa amọ̀sí àdúgbò amọ̀sí láì òní wọ́n wà fún ní ọ̀bẹ pé kó dúnbù fún wọ́n ní bọ́bá wá dúnbù rẹ̀ náà yọ́ wà ná ọ̀bẹ sókè báyìí fún ẹ pé àárín àwọn ọmọ àjẹ́ náà àtàwọn ọmọ náà ni lọ́nà sókè yọ́wà àkọ́kọ́ jíṣẹ́ àwọn ọmọ àjẹ́ ní pẹ́tò tùlúdùn bìlá máòtì tùlúdùn bìlá máòtì ẹ̀yọ́ àjẹ́ ní ẹ̀kọ́ rire o ẹ̀dẹ́gbẹ́ máa gbé o kò sí kú mọ́ o ikú tẹ́ ẹ̀tù máa bẹ̀rù pé yọ́ parí àti páwò ọlọ́run kú sí alọ́nà àjẹ́ náà gbogbo ohun tó bá gbà ní ká fi fún o. ẹ̀dọ̀ wà lùgbẹ̀ náà lórí ire o ọlọ́run náà ní wàtà máa ń ṣó sí àmì lẹ́yìn ìwà òdì ìlànìjà náà àkọ́dí àmọ́ ọ̀mọ́lẹ́ àyà tójú nìyà ìlà àmọ̀ta ọlọ́run ní tí iṣẹ́ rẹ̀ ta rẹ̀ jìnà tó fi jẹ́ pé sẹ́ẹ̀rẹ́ tó ṣe lókun àjẹ́ náà bàbá ní bá sà eléwùn ló jèrè o èrè kankan ò sí láyé yìí o ẹni ọwọ́ àjẹ́ náà lọ́gá èrè ẹjẹ́ á gbìyànjú kásápá o a wà nínú oṣù kẹrẹ yìí o oṣù àforíjì ọlọ́run ní wà lórí ìrìnbá lálà pé wọ́n fi ń jọba wọ́n gbóúnjẹ kó ẹni tó yẹ pé ebi ló mu sùn lánàá tí wọ́n mu gàrí pé ẹ̀rọ ọlọ́run sùn wọ́n wá ń lálà lójú pé wọ́n fi ń jọba nígbà wọ́n bá jí yọ́ bàrà rẹ̀ bí ó fi rẹ̀ sí báyé ti rí nù. àlùjáde ọlọ́run ìkẹyìn àwọn akẹ́kọ̀ọ́ wa tí ànábì júwe rẹ̀ fún wa kájìrì rẹ̀ ó ní nàfílíjà nìrẹ́tì búràkà nínú asúná ìjà wá hírì yòrá sọ hírù ha ní bá sí ha. wàbáṣínú ha ti sọ ìhà. ó ní yàrá kan bẹ́ẹ̀nu ní àjẹ́ náà tí ṣe gbogbo ẹni ọwọ́ àjẹ́ náà ni yàrá wọ́n wà lọ́dọ̀ rẹ̀ o tó ní àní wọ́yé ara wa àjẹ́ náà ó àṣẹ tí Láìná àbádọ́dọ̀ tèmi náà ṣe rí ilé lọ́dọ̀ mi. Kódà, ẹnìkan ò ní jókòó lẹ́yìn ẹnìkan. Torí ẹ̀jẹ̀ rína, ẹ̀kọ́ lójú mi, ròyìn ẹnu yàrá náà. ó ní gbogbo etí gbẹ́nu ilé àgbẹ̀nà yẹ kó ṣubú yàrá kan ọkọ̀ sísọ ó wá lẹ́ni tí ó bá lè wọ́n ní ta wá ní yàrá kan wà lọ́dọ̀ rẹ̀ wọ́n lẹ́ni tó bá lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ rè wọ́n ní kí lákòókò ó ní ìran ní akúṣà sàdámà ẹni tó lè fi gbogbo ayé tí ó sàlámà sí gbogbo ayé. ẹlẹ́ẹ̀kejì wá sí àmàkọ̀ àmọ̀ ẹni tí ó gbogbo ayé ló ń jẹ ẹlẹ́ẹ̀kẹta wá àjá àmọ̀ fìyà àmọ̀ ẹni tó kankan ló gbá àwẹ̀ wọn ò jẹ́ ìṣúná tí ẹ náà sàǹbà àwẹ̀ ni ẹ̀kẹ́ ni wàsọ́là wà ọ̀nà àwọn sàbẹ níta ní ọwà lágbàlẹ léwu kó fún gbogbo ayé kó fún gbogbo ayé ló ń jẹ kọ́mọ́ gbogbo ọjọ́ ayé kó fi gba àwẹ̀ kọ́mọ́ sínú. àlẹ́mì láwọn ọmọ lẹ́yìn ni àwọn ni wọ́n dàgbára rẹ̀ gbàtọ̀ wá fẹ́ máa kà á ó ní mọ́ńdà kíyà àháhù fásàlámà lé àwọn rọ́jà ní ìsàlámà àkọ́dé áfíríkà sàrà wọ́n ní báwọn bá ti pàdé ọmọ ìyá rẹ̀ tó jẹ́ oṣù tó sálámà sí tàbí òun lọ sálámà sí ọkọ ọjọ́ sálámà padà sí olóhùn ti tú gbogbo ayé ó fi hàn pé oríire tá a ṣẹlẹ̀ ni pé títí tà ń kíra wa iṣẹ́ kan lọ jẹ́ inú iṣẹ́ tá a mọ̀ wá jù ú ṣùgbọ́n à ń kíra wa ní kágbọ́ náà ń gbọ́ o torí gbọ́ bá ti lè mú èyí sọ pé sàlámù àlékún ìtumọ̀ rẹ̀ ni pé ọmọ ìyá mi kò sí ìfura kankan fún ọ lọ́dọ̀ mi mọ́ gbogbo tí ó sọ sọ̀dọ̀ wá sọ́dọ̀ rẹ̀ àlàáfíà ìtumọ̀ sálámà ni ṣé gbogbo ara náà wá sálámà síra wa ṣé àtúmọ̀ pẹ̀lú ara wa lẹ́yìn sáàtún máa gbéra wa lẹ́sẹ̀ jẹ́ pé sára màmá tó sátọ́mọ̀ ìyá rẹ̀ tó rúre lẹ́pa ó sì rẹ̀ pé sálámà ọ̀wọ́ ilé ẹni ọba ti sálámà sí o ti mú ìfura kó lọ́rùn rẹ̀ fún náà ẹni tó bá wá ń kí ọmọ ìyá rẹ̀ yẹn òun ni ọgbà ládàá pé òkùnkùn gbà yìí. tó wá nírò wá ẹni tó ń jẹ ẹni lè fún gbogbo ayé ló ń jẹ dáwọn náà ò tí ì jẹ àlẹ́lẹ́ ẹni níná ṣéke àtàlà máa gbà ó ní mẹ́ni ápíámà àálàbò nínú ọ̀há àtàṣíbà àbúrú ọ̀há ọlẹ́gbẹ́ wà lè fún àwọn fámìlì ẹ̀ lóúnjẹ tí wọ́n yó ọmọ ìyàwó bàbá ìyá àwọn mọ̀lẹ́bí wọ́n jẹun látọ̀dọ̀ rẹ̀ tọ́lọ ń fọ lásìkò gbogbo wọn ní yó àmẹ́mì lọ ọgbà láàjẹ tó ti gbogbo ayé lóúnjẹ ẹgbẹ́ wá gbogbo ayé gbàwẹ̀ ń kọ́ tí ò sínú páà ànábì ẹni mímá kíkà àtọ̀là máa bá ó ní máa ń sọ ọ̀nà ṣáárà mọ́mọ́dá wà ní kú lè ṣáárí ìsàlẹ̀ sátà yá àkọ́jú àdáàmù sí àmà mọ̀mọ́dá náà bá ń gbé àlọ́ ìkọlọ́run jẹ́ ayọ́dí na láyọ̀ ànábì kíkẹ́ àtọ̀là máa gba ó lé léwọ̀n ọgbà aládẹ tó Onye gbogbo ọjọ́ ayé gbáwẹ̀. wọ́n ní bó wá ní ṣé wo ògbà náà ní ṣùgbọ́n wo ògbà láàmú akíkun sá sílé iná. ànábì ní bẹ́ẹ̀ tí ó pé wọ́n máa sí yàmá àti àgọ́jú sọ́là délé ìpàná ìyá oníta bá rí mùsùlùmí tó tẹra mọ́ ìrun ìsáì tí ń kíní jàmá ìrun àsùnbà ó tún kíní jàmá ó lé léwu ti gba ládẹ tó fi gbogbo rẹ̀ tó fi kéwù ó sì rìn pé fajari àti àsùnbá torí ìrun méjèèjì yẹn ṣòro kí ànábì sọ̀sọ́lá ó ní bá ma oore tí gbàǹdà ni ní ó ní kìbá tí ṣe ẹnìkan kódà wà bí ọ̀rọ̀ àkóbò ní ìgbà máa wá bàbá yìí nígbà tí tí iṣẹ́ ìpolówó ìwò tó wá dé ìtàá ah, káwá múra sí dáadáa Ní bọ́lá ń sọ àlùjẹ́ náà tó ròyìn yìí ọ̀gá o àlùjẹ́ náà ga o bá bá wà àlùjẹ́ náà tán kọ̀mọ̀ sí ọ̀sán bẹ́ẹ̀ náà òṣìṣógun bẹ́ẹ̀. yàrùbá ó nà sọ̀bá Ìrọ̀rọ̀ kí a ṣe ilé àlìyé náà. Torí òòrùn tí ọmọ mú kẹni wá, wọ́n ti ká. Òṣùpá náà, wọ́n ti ká. Wọ́n ti bá sọ́nà ya. A wà máa pé gbogbo ọ̀ṣù ayé. Bóòlù ló ṣe rí tẹ́lẹ̀ nígbà tó lọ́wọ́ láti ìdáyé. Ìwé lọ́nà táwà. Àdìjẹ́ náà ọlọ́run ti ọlọ́run ni. Gbogbo wa pẹ́pẹ́ ọdún kan náà gbogbo owó ọmọ ọmọ ọdún mẹ́tàlélọ́gbọ̀n sí gbogbo wa láàjò wà nìyẹn náà bá wá ń pẹ́ láyé tó bẹ́ẹ̀ là ń darúgbó a ń pẹ́ lágbọ́n ní àgbọ́n ọlọ́run bẹ́ẹ̀ ni ẹwà wa ìjọmọdé wa agbára wa gbogbo náà náà ló ń já wọ̀ ọ́ ẹ dákun. káṣiṣẹ́ rẹ̀ o kò sí ọjọ́ mọ́ ohun bá fi máa já ọjọ́ mọ́ wípé ọjọ́ kan wọ́n ma ka ìjábù, tí wọ́n ti ká ìjábù báyìí ọmọ ilé ìkọsùn fún abẹ́ gbọ́dọ̀ wà láyé fún ẹ̀fẹ́ wà láàárọ̀ <laughs> a sì máa pẹ̀lú ìdẹ̀ra ṣọba tó lásìkò kan wọ́n tún da ìyàwó wọ́n pè àsìkò kan bẹ wọ́n pẹ́ wà lálẹ́ ẹ wọ́n àtúkìrẹ́ àwọn àsìkò tá a wà láyé àsìkò tá a jọ́sìn tó wá di ọjà bóò láti wá mọjọ́ jímọ̀. tó bá wá di àsìkò kán torí wọ́n ó àwọn ànábì kan fún wa ní gbogbo ọjọ́ sábútì kò máa wà wà ọmọlẹ́kọ̀ọ́ máa pè á pé ọlọ́run pè wá o ó ádámà gbogbo àwọn ọmọ àjẹ́ náà á lọ bá ádámà lálejò lónìí o á sì máa lọ láàrin kò sí wàhálà gbólóhùn bá mọ orí ní pé sàlámù káòlà sàlámù káòlà kò sí wàhálà á sì bára wa

á tún ti gbára wá ń bẹ̀ láì wàhálà tó bá wá di yóò ní ìsúná ní ọjọ́ àtìní wọ́n wà tún pè di abáta Ibrahima anábì Ibrahim ní yọ́ gbà lálejò lónìí tí ìjànà ti fèrè dá oṣù fèrè dá oṣù a ń sọ lẹ́yìn fún wa wípé ọlọ́run ń dùn wá nínú pé tá a bá ti ṣiṣẹ́ eré àlìjánà ọjọ́ ti wá àlìjánà lọ́dọ́ rẹ tó bá tó wá di ọ́mùsùlá sáì apẹ̀fẹ́ ó tún máa pèpè wípé ó dúró di apáta mọ̀ọ́sá amẹ́yìn mọ̀ọ́sá bá lálejò lónìí tí jàǹdẹ́sì ma máa pẹ̀lú wà pẹ̀lú ìfẹ́ ọlọ́run àtúntí débẹ̀ à tó bá di yọ àlàárúgbà wọ́n mọ pèpè kọ́sọ́jọ́ náà àmì ni po wọ́n di yìí sá sí tó bá wà jẹ́ náà ẹ lọ ní yànàtù ajínigbé tí wọ́n wá di ọmọlẹ̀ àmì ìsì irú ọjọ́ àná tí jímọ̀ ẹ̀kọ́lá wọ́n wà pé wà pé ó dúró di apáta Muhammadu sọ̀dọ̀ láwà lọ́nà láwà lọ bá ìjíṣẹ́ lámọ̀ọ́mọ̀ lálejò ibi tó wọ́n wà gbọ́wà lálejò sí oní sọ́jà ráṣì tún dé wáyé àtàjára tó wà sí mà asìlù á fi dá ìnàbí ìsàfẹ́lẹ̀ igi túbẹ̀ yìí igi ńlá ni gbogbo yàrá ànábì lọ wà nínú ilé rẹ̀ wà sí ibi tí ò ní dé inú ilé àtijọ́ náà dàlà mẹ́lú ó ti gbọ̀wà láti jọ́nà láàmà ìjíṣẹ́ lámùhàn máa ni ó kí wa káàbọ̀.

Màṣíìdì tọ́lá wá ń wíru, òun náà ní rírí ọlọ́run náà. Ẹgbẹ́ A wà rí Ní táà Wọ́n wà sí wà á. Yọ́ wà kọ Gbogbo aláwà máa rí Pẹ̀lú ojú wa tí ó tutù ìgbádùn ọpọ́ ṣùgbọ́n àgbòdò ọba ti ní tí nǹkan bá ti wá dọ̀tán a mọ̀ jìra wa léèrè kí ló rí èmi náà mọ̀ náà rí ẹnìkan wà ní ilé ń nítorí náà tí ọlọ́run ti lónìí òun náà ni wa yìí ó bá a ka èyí tó le ọlọ́run tó sọ èyí tó dùn náà nù ọlọ́run ń ṣèkìlọ̀ ó sì dùn wá ní pẹ̀lú òkú ọlọ́run ìdùnnú tọ́lọ́run ń dùn wá náà ọlọ́run ní yọ wá kù bẹ́ẹ̀ o lẹ́ẹ̀kan sí ṣúrẹ́tù twenty one to twenty two ọlọ́run ní bíbà ṣòro ó ọjà náà tí ń lá ogún fi àná ìmú mú kí mú ha lè dínà fi ha àbàdáhùn iná ńlá ìdààmú àjẹrò ha si mú lórí lórí ọlọ́run ọjọ́ tẹ̀wọ́kàn fún wa ọ̀ láàṣorí ilé tẹ́ o ayé bẹ̀rẹ̀ ìparí ẹ̀ náà lọ́n bí ayé o ó yẹ kí ìparí ìdọ́sẹ̀ yìí wà ṣùgbọ́n náà